Kronika kejì orí kọkànlélọ́gbọ̀n ǹjẹ́ nígbà tí gbogbo èyí parí gbogbo Ísírẹ́lì tí a rí níbẹ̀ jáde lọ sí ìlú Júdà wọn ni wọ́n sì fọ́ àwọn ère túútúú wọ́n sì bẹ́ igbó òrìṣà lulẹ̀ wọ́n sì bi ibi gíga wọn nì àti àwọn pẹpẹ ṣubú nínú gbogbo Júdà àti Bẹ́ńjámínì ní Éfrémù pẹ̀lú àti Mánásè títí wọ́n fi pa gbogbo wọn run pátápátá nígbà náà ni gbogbo àwọn ọmọ Ísírẹ́lì yí padà olúkúlùkù sí ilẹ̀ ìní rẹ̀ sí ìlú wọn ẹ̀sìkáyà sì yan ipa àwọn àlùfáà àti àwọn ọmọ léèfì nípa ipa wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn rẹ̀ àwọn àlùfáà àti àwọn ọmọ léèfì fún ẹbọ sísun àti fún ẹbọ àlàáfíà láti ṣiṣẹ́ àti láti dúpẹ́ àti láti máa yìn lí ẹnu ọ̀nà ibùdó olúwa ọba sì fi ìpín láti inú ìní rẹ̀ sápá kan fún ẹbọ sísun fún ẹbọ sísun òrò òwúrọ̀ àti alaalẹ́ àti ẹbọ sísun ọjọ́ ọjọ́ ìsinmi àti fún oṣù titun àti fún àjọ tí a yàn bí a ti kọ ọ́ nínú òfin olúwa pẹ̀lúpẹ̀lú ó pàṣẹ fún àwọn ènìyàn tí ń gbé Jerúsálẹ́mù láti fi ìpín kan fún àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì kí wọn kí ó lè di òfin olúwa mú ṣinṣin bí àṣẹ náà ti dé òde àwọn ọmọ Ísírẹ́lì mú ọ̀pọ̀lọpọ̀ àkọ́so ọkà àti ọtí wáìnì àti òróró àti oyin wá àti nínú gbogbo ìbísí oko àti ìdámẹ́wọ̀ ohun gbogbo ni wọ́n mú wá lé ọ̀pọ̀lọpọ̀ àti àwọn ọmọ Ísírẹ́lì àti Júdà tí ń gbé inú ìlú Júdà wọn nì àwọn pẹ̀lú mú ìdámẹ́wàá màálù àti àgùntàn wá àti ìdámẹ́wàá gbogbo mímọ́ tí a yà sí mímọ́ sí Olúwa Ọlọ́run wọn wọ́n sì kó wọn jọ lí òkìtì òkìtì lí oṣù kẹta wọ́n bẹ̀rẹ̀ sí fi ìpìlẹ̀ àwọn òkìtì lélẹ̀ wọ́n sì parí rẹ̀ lé oṣù keje nígbà tí ẹsẹkáyà àti àwọn ìjòyè dé tí wọ́n sì rí òkìtì wọn nì wọ́n fi ìbùkún fún olúwa àti ìsírẹ́lì ènìyàn rẹ̀ ẹsẹkáyà sì béèrè lọ́dọ̀ àwọn àlùfáà àti àwọn ọmọ léèfì ní ti òkìtì wọn nì àsàráyà olórí àlùfáà ti ilé sádókù sì dá a lóhùn ó sì wí láti ìgbà tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí mú ọrẹ wá sínú ilé olúwa àwa ní tó láti jẹ a sì kù púpọ̀ sílẹ̀ olúwa ṣáà ti bùkún àwọn ènìyàn rẹ̀ èyí tí ó kù ní ìṣúra ńlá yìí nígbà náà ni ẹsikáyà pàṣẹ láti pèsè yàrá ìṣúra ní ilé olúwa wọ́n sì pèsè wọn wọ́n sì mú àwọn ọrẹ àti ìdámẹ́wàá àti ohun tí a yà sí mímọ́ wọ ilé wa ní tòótọ́ lórí èyí tí kononaya ọmọ Léfì ń ṣe olórí ṣímẹ́yà arákùnrin rẹ̀ sì ní ibì kejì àti jéyéèlì àti asasaya àti nahati àti asaheli àti jerimoti àti josabadi àti elieli àti ismakaya àti mahati àti benahaya ni àwọn alábòjútó lábẹ́ ọwọ́ kononaya àti shimeya arákùnrin rẹ̀ nípa àṣẹ esikaya ọba àti asaraya olórí ilé ọlọ́run àti kóòrè ọmọ imna ọmọ léfì adènà ìhà ìlà oòrùn ló wà lórí àwọn ọrẹ àtinúwá Ọlọ́run láti pín ẹbọ ọrẹ Olúwa àti ohun mímọ́ jùlọ àti lábẹ́ ọwọ́ rẹ̀ ní Édẹ́nì àti Míníámínì àti Jésùà àti Ṣemaiya Amariah àti Sekaniah nínú ìlú àwọn àlùfáà láti fún àwọn arákùnrin wọn lé ẹsẹẹsẹ lé òtítọ́ bíi fún ẹni ńlá bẹ́ẹ̀ ni fún ẹni kékeré láìka àwọn ọkùnrin tí a kọ sínú ìwé ìdílé láti ọmọ ọdún mẹ́ta àti jù bẹ́ẹ̀ lọ fún olúkúlùkù wọn tí ó ń wọ inú ilé olúwa lọ ìwọ̀n tirẹ̀ lójoojúmọ́ ìwọ̀n iṣẹ́ ìsìn wọn nínú ìlànà wọn gẹ́gẹ́ bí ipa wọn àti fún àwọn àlùfáà tí a kọ sínú ìwé nípa ilé baba wọn àti àwọn ọmọ léèfì láti ẹni ogún ọdún àti jù bẹ́ẹ̀ lọ nínú ìlànà wọn nípa ipa wọn àti fún àwọn tí a kọ sínú ìwé gbogbo àwọn ọmọ kéékèèké wọn àwọn aya wọn àti àwọn ọmọkùnrin wọn àti àwọn ọmọbìnrin wọn já gbogbo ìjọ ènìyàn náà nítorí nínú òtítọ́ ni wọ́n ya ara wọn sí mímọ́ nínú iṣẹ́ mímọ́ àti fún àwọn ọmọ Árónì àwọn àlùfáà tí ó wà lé oko ìgbèríko ìlú wọn ní olúkúlùkù ìlú àwọn ọkùnrin wà níbẹ̀ tí a pè lé orúkọ láti máa fi fún gbogbo àwọn ọkùnrin nínú àwọn àlùfáà àti fún gbogbo àwọn tí a kà ní ìdílé ìdílé nínú àwọn ọmọ léfì báyìí ni ẹsikáyà sì ṣe ní gbogbo júdà ó sì ṣe èyí tí ó dára tí ó sì tọ́ tí ó sì ṣe òtítọ́ níwájú olúwa ọlọ́run rẹ̀ àti nínú gbogbo iṣẹ́ tí ó bẹ̀rẹ̀ nínú iṣẹ́ ìsìn ilé ọlọ́run àti nínú òfin àti ní àṣẹ láti wá ọlọ́run ó fi gbogbo ọkàn rẹ̀ ṣe é ó sì ṣe rere.